torí pé mo sọ fún yín pé ẹ má bà orílẹ̀-èdè jẹ́ gbogbo yín pátápátá mo dá táǹkà yín dúró gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ń pè mí pé ọ̀gá ti ń pè mí ọ̀gá pátápátá ti ń pè mí ebi ọmọ èèyàn tó jẹ́ pọ̀ gá ọ bọ̀ tèmi ni pé kí n fi gbogbo ìrìn àjò ilé ayé mi kí n fi jà fún kọ́ńtì yìí bọ̀ tó bá ti sọ pé wọn ò gbà bẹ́ẹ̀ kí gbogbo aká pín wọn fi iṣẹ́ ọ̀hún lẹ̀ fún wọn ṣẹlẹ̀ tó kàn mí tó ti rí àwọn mọ́tò tí mo mú lélẹ̀ gbogbo wọn pátápátá mo dá wọn dúró wọn ti bẹ̀rẹ̀ sí ń pè mí lọ́hùn pé èmi pé wọ́n fojú mi rí èèmọ̀ pé ọ̀gá tó ń pè mí mo ní kò ṣẹlẹ̀ tó kàn mí máa fi sẹ́wọ́n lẹ̀ fún wọn mo ní ọ̀pọ̀lọpọ̀ certificate tó yẹ kó mo lè fi sẹ́lẹ̀ abroad mo lè fi sẹ́lẹ̀ anywhere sídẹ̀ ẹ bàlújẹ́ let's wait and see ó ní kọ̀ǹtólà oh, ń pè kọ̀ǹtólà ń pè ta ni èmi ẹ̀mí soríire láyé kí Tinubu máa gbọ́ kó wo gbogbo bó ṣe ń bọ́ wọn fìyà jẹ gbogbo àwọn ọmọ Yorùbá ó ti rí wọn ibà mọ wà ó ti ṣe eleven years ń bá wọn mi síbi kan tó darí mi ò sí sẹ́ńtẹ́kà mi ò sí ní àpápá mi ò sẹ́ni sẹ̀mí bọ́dà èmi máa ń defend country ẹ wo torí pé mo kọ pé kó má epo lọ sí another country tí mo dẹ̀ wà ní àti bọ́ǹkì tó máa di pro bọ́ǹkì mi ò lè ṣe láyé ẹ sọ tẹnu gbogbo wọn pátápátá wọn ní kọ̀ńtọ́là ń pè kọ̀ńtọ́là kò ti da fún kọ̀ńtọ́là kọ̀ńtọ́là tó fẹ́ máa jí owó àbí tó fẹ́ máa jí epo I put my job online I'm a diligent Yorùbá man tẹ́tí rí wọn bẹ́ẹ̀ gbogbo àwọn mọ́tò yìí wọ́n fẹ́ jí epo lọ sí Cameroon tẹ́tí rí wọn wọ́n fẹ́ jí epo lọ sí Cameroon sọ́tí rí wọn bẹ́ẹ̀.